ọlọ́ni ẹ̀lẹ́ kírun jimá àwọn adé jimá ìmáàmù ní kánsì káàmà kánsì káàmà tán ìmáàmù bá ní ẹ̀dákun nígbà tó lọ́n ká àyà yẹn délẹ̀ eh, rákà mélòó lọ́n fi síbẹ̀ dalọ́mà kò sẹ́ni tó ń mọ̀ nù yín kò sẹ́ni sì mọ̀ àfikẹ́ lọ́nu súnà tí a bá dé pé abá lọ́nu súnà ní rákà àmọ́ lọ́wọ́ bá ò pé ká kí mẹ́rin méjì ló fẹ́ ká kí àmọ́ kò fi méjì yẹn sínú Quran níbo ló fi sí ẹnu sunna ọwọ́ ní ìwòsàn sunna oníwòsàn alù sunna alù kúfúrì nù pé ìbáṣẹ́ lọ́wọ́ ìṣàlù súnà ìdí sọ ní pé kèfèrí lè méjì ní sọ̀rọ̀ yóò torí tó bá ti gba súnà gbọ́ ò lè jẹ́ muslim ó àwọn kan tó bá ìrún jẹ́ nínú súnà olówà ẹ̀rọ àǹkúnmí bẹ́ẹ̀ bá jẹ́ ọbàlùwà lájẹ́ bẹ́ẹ̀ bá sọ lórí irun àlùwàlájá bẹ́ẹ̀ lọ́la bá sì ti já irun náà sí kíni irun náà ti já ọlọ́wọ́ ọgbà súnà kọ́ọ̀nì kan lòún gbàgbọ́ ọwọ́ sọ lórí irun sọfọ yọkọ̀ máa sọ lọ ní ibẹ̀ kò sínú kọ́ọ̀nì pé ìṣó máa ń já irun nígbà wá sọ ọwá dìde àwọn níbo lọ́lọ́ olóhùn fẹ́ tọ́lọ̀ àlàsì kí ló dé tó fi sọ àmì olóhùn sọ níbo lọ́lọ́ ìrún bàjẹ́ ó ní àlọ́ láti já náà bọ́lá ọ̀lọ́ bá sì ti já ìrún náà ti ṣe kíni ó ti bàjẹ́ yín tó ń sọ yẹn níbo ló ti rí inú súra wo ló ti rí níbo ní ọ̀dàrí wa padà sí wa ma atakum rasulu fakhudhuhu wa ma nahakum anhu fantahu ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ọlọ́dẹ kó ti mi náà wà lẹ́hìn sọ́dọ̀kà ọlọ́wọ́n bá ní yá ilẹ̀ dínà amanu kutiba alaykum siyam ọlọ́ni ẹgbàwẹ̀ ọlọ́ni kẹgbàwẹ̀ àbí

ìpè sí báyìí bá a ṣe ṣe é nínú súnà láti ṣe kíni láti rí bàbá ní alùpùpù nìkan lọ fẹ́ tẹ̀lé oṣù fẹ́ yọ ṣàká sọ̀rọ̀ pé ṣàká rẹ̀ àti àwọn kíní àwọn ọrẹ táwọn CAC CAC tí wọ́n ń ṣe sọ̀rọ̀ pé yọjọ́ra wọn ọkàn mọ̀ pé ọ̀kan ìdámẹ́wàá náà ní lẹ́mọ̀ one thousand naira àbí ìdánmọ̀ ṣe nìyẹn ṣé ń dọ́là wọn wá di kérúbù nígbà tó lóòsì súnà ọlọ́run wọlé búdùnà jà ánà alákùnrin ṣááyèrè là ọlọ́run bá ní ẹran léyà yẹn ọlọ́run bá ní mo ṣe lẹ́sìn fún yín tẹ́lẹ̀mọ̀ fi sún mímí ọlọ́ àwọn ẹran tí ò wá wọlé yàtọ̀ ọlọ́run ní gbà ọlọ́run sọ sínú kura anabi ní arba'u min al-adahi anabi eh? ní ẹran mẹ́rin kan bẹ̀ <laughs> tẹ́ bá fi palẹ́ yà ọlọ́run ní gbà lọ́wọ́ ẹran tí ń wò bàbá eh? ẹran tí ló ti rẹ̀ ẹni tí tegun rò ní mọ̀dọ̀mọ́dọ̀ tó ti ru ẹ̀hẹ́ bọ́bá wa dọ́jà tọkàn lọ lè mú ẹni tó sùn lẹ̀ wọ́n lọ́kàn five eh, thirty five thousand wọ́n lé léyìí ẹ̀mú one five wa lọ́mọ fún one five ló mú súnà lójú ọmọ pé ẹ̀rẹ́ eléyìí ọ̀wọ́léyà eléyìí ọ̀wọ́léyà tí wọ́n ní ọ̀wọ́léyà yẹn tó mẹ́ni pé ọlọ́run ní gba iṣẹ́ ìbádà tó ṣe kíni tó ṣe yẹn tó ọba ti lò súnà ọlọ́run wa ti mú ní hajj wal umrata lillah ọlọ́wọ́n bá ní ẹ lè ṣe hajj o ẹ ṣe umura ní maka bàbá dé maka kí ló àkọ́kọ́ ṣe mo lè àkọ́kọ́ jòkó sí mo lè àkọ́kọ́ dúró mikọ́ọ̀tì tá a ti wẹ̀ abáwẹ̀ tá a máa ṣe labẹ́ka lahoma labẹ́ka àbí tábà wà wọ haram kí ló àkọ́ ṣe a ti tawaf ọlọ́wọ́n lè yàtọ̀ wọ̀ fún bèlèbè tìlà àtìk ẹ tawaf ilé mi o ọwọ́ pa bóńdà ń fẹ́ ọkásọ̀ rẹ lé ibi wọn ni kò fi sí òfin pa báyìí ọyọ ìdìkálẹ̀ ọ̀fẹ́ bẹ̀rẹ̀ tawaf lọ́wọ́ pé a màálìmù mélòó láṣẹ ọlọ́run ní ká tawaf ustaz mélòó láṣẹ ustaz olóhùn ọmọ ọlọ́run kan ní amọ̀ sí lọ́nà torí pé ọlọ́run ọ̀sọ́ yìí táṣe nínú nínú Qur'an tọ́ ọ̀dà ẹja sí one million àbí one thousand one hundred and eleven sẹ́wọ̀n eh, adadul mursalin one hundred twenty thousand sẹ́wọ̀n pé wájú wọn bẹ́tìlá àti kìnnìwọ́n padà wá kú sí àmọ́ nítorí súnà súnà lọ́sàlàyé pé a sábọ́tà aṣùwàt méjì lọ́lọ́ ní kẹsì kíni kẹsì súnà ọlọ́ọ̀ni ń darí ẹ̀ kùránì náà ọlọ́ọ̀ni sí kíni ọlọ́ọ̀ni ń darí ẹ̀ sàfà àti mọ́ríwá ńkọ́ iná sọ́fà wọlé mọ́ríwá tàbí ṣááìrìlá ọlọ́ọ̀ni ká sí sàfà àti mọ́ríwá mélòó láṣẹ sàfà mélòó lọ́wọ́ sá mọ́ríwà mélòó ló ṣe kí ni ló fẹ́ sá sẹ́wọ̀n pé tá à ń gbọ́ yín níbẹ̀ ní ìsìn pé bẹ́ẹ̀ ọba ti mú súnà kun kò ní ní gbàgbọ́ kò sì ní nírun kò ní láwẹ̀ kò sì ní ní ìsàká bẹ́ẹ̀ ni kò ní ní hajj súnà important àbí important ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala kọ́lọ́ musa ìsàlùkùn ìmọ̀ náà wa tọ́ àwọn àlùfáà àwọn ni jẹ́ àti súnà ẹlẹ́ẹ̀kejì lè tàwùdí hilmorod ìdá ashkala alannas máa fi qur'an súnà ni ó máa ṣàlàyé ntọ́lọ̀ ń gbà lérò nígbà míì ọ̀tọ̀ ni tọ́lọ̀ wọn bá gbà lérò ọ̀tọ̀ ni táwa èèyàn gbà lọ́wọ́ ṣàlàyé fún wa pé ah ẹyin tí mo gbà lérò ẹ lè mọ àfi ká nàbí ọ ṣàlàyé fún yín torí òun mọ òun ṣe kí ni òun mọ òun mọ tí mo gbà lérò mẹ́ọ̀ tẹ́yìn bá ní kẹ́ ẹ máa lo ọpọlọ yín ẹ sì ìsìláàmù ṣe àmọ́ ẹ lè kọ́ńtàtì ànábì ká ànábì ọ ṣàlàyé tí mo ṣe kí ni tí mo gbà lérò ọ yàtọ̀ sí alákọ̀ọ́kọ́ alákọ̀ọ́kọ́ yẹn bayanu mujmalil ibadat ẹ̀sìn tí wọ́n jùlẹ̀ lódìdí tá ànábì wa ń ṣàlàyé àwọn èyí tó kù tí àmẹ́lẹ̀ kejì nínú àwọn táwọn pé súnà pàtàkì nínú islam òun náà ni pé tawdih almurad muradillah fil Qur'an kí ni ọlọ́run gbà lérò pẹ̀lú ń tọ́sọ̀ yìí tí ó bá ṣe súnà ni kálukú ọkàn máa ṣe tó bá ti rí àwọn àlùfáà wa wọ́n ní alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ọlọ́run ní wallati takhafuna nusuzahun ọlọ́run bá ní gbogbo ẹ̀yin tí ẹ bá rí pé àwọn ìyàwó yín wọn gbọ́dọ̀ sí yín lẹ́nu ẹ̀rù wa ń bà yín pé áà arábìnrin yìí nǹkan fẹ́ bàjẹ́ ni o ilé fẹ́ dàrú ni o ọlọ́run bá ní fa ìzó hùnà ọlọ́run ni ẹ ṣe wáàsí fún wọn lẹ́yìn náà wájúrò hùnà fìlìmọ́dọ́ jẹ́ ẹ wá yàn wọ́n lódì lérí ibùsùn ibẹ̀ láti mọ̀ pé ọlọ́run fẹ́ kọ́kọ́ àtìyàwó máa ṣe kínní ká máa sùn papọ̀ inú kẹsùn sí yàrá tiẹ̀ àbí kẹsùn sí yàrá titiẹ̀ inú ayẹyìn láti ń gbọ́ yé ó ní ẹ̀yàn lódì lérí bẹ́ẹ̀dì tẹ́ẹ̀jọ́ ṣe kíni tẹ́ẹ̀jọ́ sùn nítorí pé àwọn ẹjọ́ kan bẹ tí yóò tún rò oyè ọmọ àfàyèlẹ̀ fáwọn ẹjọ́ yẹn náà ó ti lọ látàárọ̀ àbí mọ́ wàá sọ fóònù di ìyàwó kejì fóònù tó tẹ̀ tó fi darí wọ́n ń délé báyìí pápápápá ó ti pa fóònù pa fóònù ṣọ́ tẹ́sí sí kọ́ ọmọ gbọ́n ní ṣe kíni tọ́fẹ́ bọ́ sọ ọgbọ̀n ọ̀bọ̀ sọ̀rọ̀ torí pé wọ́n fi sábẹ́ ni ìwọ lọ́mọ darí ẹ̀ tọ́ ọ̀bá bóbìnrin sọ̀rọ̀ eré rẹ̀ ó dàrú o nǹkan mí ni ọmọ ro ọ̀rọ̀ fún gbẹ́sìn yé ni ó ní òpin nǹkan ti dàrú mọ́ lọ́wọ́ kọ́dà ọ̀rọ̀ tí ọ̀rọ̀ rẹ́lífáǹtì náà ọmọ ṣe kíni ọmọ gbọ́ ẹ̀hẹ́ nínú nánsẹ́sì láti máa rí kíni láti bọ̀ rísẹ́ẹ̀sì ó di toríjọ́ mi yọ́ sọ ìdí ọ̀sẹ̀ láǹfààní tọ́jú ni kan rẹ̀ ní bá sọ aláta mi jẹ́ sàlàfíà nù o sàlàfí yóò nù o eré bẹ́ẹ̀dì lẹ́tì yàn lódì ọlọ́run ní kó jáde ó tún wá yàn lódì kò tún gbọ́ oyè lẹ́yìn ìgbà tó ṣe wá sí ọlọ́run ní wá dòrè bò ó ọlọ́run ní ẹ̀wà fi fá sí ọ̀rọ̀ ọlọ́run ní ẹ̀yà ọkùnrin ẹ̀nà wọ́n wọ́n dúró ibú ẹ̀yin ọkùnrin ẹ̀nà hàn nà àwọn obìnrin ilé yín ẹ̀nà wọn dáadáa ta ni ó pa àyà yẹn rẹ ta ló fẹ́ pa àyà yẹn rẹ tọ́ àyà ló délẹ̀ yìí agbọ́ ti wá sí yé agbọ́ ti káyẹ̀yàn lódì lérí bẹ́ẹ̀dì àbí ọ̀yà nà wọ́n bóò láti nà wọ́n tọ́wájú pé nà wọ́n lásán tọ́lọ́ kan sọ yẹn ni bẹ́ẹ̀ bá mú àpólà gínáà ń tẹ̀lé àyà kòrán náà mi àbí ẹ̀hẹ́ tọ́wọ́sì ní kílọ́wọ́ dáa ti fáfi lórí àní wọ́n náà wọ́wá dúrí ibò húnnà ọlọ́run ní kí n nẹ́ mọ́dẹ̀ nẹ́ kílọ́gùn sọ́lá ń sọ sínú kòrán pé kí má bàbá lànà ìwọ́kàn ní kí n nẹ́ ọba tẹ̀ dákú náà dákú sọ́dọ̀ ọlọ́ sọ́dọ̀ ọlọ́ náà nìyẹn ọba kú ọlọ́wà àdìján náà ni ọlọ́run ti ní àyà wa pọ̀ bẹ́ẹ̀ tọ́jú pé tá a bá kọ́ńtàtì súnà e, èyí ó ṣe àyà yẹn gbóyè ọ̀tọ̀ ní tọ́lọ̀ ní kéèyàn ṣe ọ̀tọ̀ téèyàn máa ṣe kíni téèyàn máa ṣe nígbà níbi fẹ́ sàlàyé ànábi wa ni wọ́n ti dìbò hún náà tọ́rọ bàǹgá ìdá mo bàrẹ̀ hẹ́ Allahu akbar sallallahu alaihi wasallam ànábi ni ọlọ́run bá ní kẹ́ ẹ̀ nà wọ́n àmọ́ bá ń nà wọ́n ẹnì wọn nínà tí ò ní lapa kò ní lé kò ní ṣẹ̀jẹ̀ kò ní kán kò ní ta kò ní ro kò sì ní wú